أجمعين وتابئهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أقول الله تبارك وتعالى كدواك ربيني kálíkì ramadan oṣù ramadan lólùmẹ́jọ ìfọdọ́ odúgbò yídìní mẹ́lẹ̀ lórí wáyé mẹ́fà 1436 nigeria oṣù enihu june oṣù kẹfà lólùgbò mẹ́lú ìfọdọ́ 2015 ìṣàlẹ̀ karatu ayin ni pé abakwane suratul mudaththir أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر الله تبارك وتعالى ينهي يا أيها المدثر وينك يكوي بولما يكوي بولما taki moji ngute uko gidaki we bolamai kitodoko muzammil yolanwe godogoten mudasir ya olanwe ya moji mugutane anibi labiti wọn bí akọ̀lá lógún rẹ̀ ẹun kìnáàkì àmàlì kìnáàkì ẹgbàkì e akúkò bọ́lá máa ìwọ̀n yọdún ṣojú ohun ya adọ́ èmì wọ́n ẹ̀rẹ́kẹ̀ òpòwé bọ́lá máa torúkọ̀lá kìmẹ̀lá ikú jibril kí wá kàún torúkọ̀lá kìmẹ̀lá ikú jibril wá kàún taká lòyún mú oyi mukpo kowe bɔla wo maki ayi mukpo lɛ kowe bɔla wo ma onugonugowo na ga onugonugowo na ga yɛni aya mi kuko bɔla mi ma mi kuko bɔla mi ma mi ohun alahu tabaraka wa ta'ala ŋo dabi ŋo imela ya ke mimirimi. dace yiwu dace kun fa'an zir wane turuken ya shi fiti wane kan ya shi wazi yi gidan shi a oda shi kubu allahu tabaraka wa ta'ala aka rabe annabi sallallahu alaihi wasallama turukin ya dushe ojo kogo omi kushe ko tohun torigi ya do tojo pogo be giliga ne rejo lo jo nei torigi we da shola mu we da shola mu nuju ko en kili e ba kemela ko akarebo ya ki kwa ne hinya chi wazi kwa ne kan ya do tojo le to sura yake dai suratul mudaththir sura ya kuma rogo ya ne makka unshi suratul mudaththir min al-mukaffal dia bi sura yi gini o gane aya gide un so yi nyo mefa shem ke gbalu ka sura kwate dawo gane un ci sura yi ogbo meta ewa nyo mele iwa al-qur'an ma do rogu ubi suratul muzammil ma di muzammil rogu ubi suratul nun wal qalam ma di nun wal qalam rogu ubi suratul alaqa tudale imudi tartibuha im chigone ma kinihi ma chare yi sura gidai alijo kuma do rogu liba me kuma ci sura ikelle العلق القلم المزمل المدثر تو ايوا بوغاغا مواضيع السوره اما بوغاغا كده السوره هيك كان نيني كوي سوره كده سوره يا تلقى ان كدلغو النبي صلى الله عليه وسلم abakwa ne waha iki gba banya mu ko yuddi yuddu kallahu dun sura gde anya ko laoji ama tuje gbiti pa alqur'ani banya ko jo sha le pa ma sura ya ko laoji una jahannama abakuna sakara manyo na kazaba unu kwahile sura gde ya ko laoji amma mauna kuma ya kuma tuna mayola interview ya ya kubu amela ya kuwa karabu ma sura gidai ya ngokola oji abuku machachula ka ọla ọjọ igbo kiwazi sha di ha nyinwuma amen gidai sura gidai ki sura ya kola oji ne acha ne ku ya bakwa ne ya ayuha al mudaththir law yanwa ka wala wa yawi kum fa anzir wane kenya ci fiti wane kenya ci wa'azi wa rabbaka ojo hunduwe fakabbir edudu nyate abe edudu ojo nyate lida allahu akbar ya e bale kamebe ki emudu ojo emudu nyate me obilege wa siyabaka afekidolawe tatahir e ugwefe yorùbá igide adùn wákà kí ní islam ya encourage ẹ̀fẹ́ neatness islam adìbí wọn nẹ̀ turukó nẹ̀ kíṣẹ̀ fẹ́ máa ń yí turukà bàbà kíṣẹ̀ ṣíwá tààlà alẹ́ ẹgbàdẹ́gbàdù òun ẹ̀lúkó àfẹ́ àbàpà máa ń yí turukí náà ṣọ ayẹ̀nù máa ń yí kẹ́lẹ̀ kíṣẹ̀ àbàpà kí náà ṣàfẹ́ ayẹ̀nù ẹ̀dù ẹgbàdókò ẹ̀dù wọ́n masalasi máa náà yí pẹ̀lẹ̀kọ́lá ẹ̀ Eh? eleka ala maka gị na ukwole ma chacha ya ni ma chacha ma nide obele egbado keduhu otarala che onye ahụ e eweleki amụta gịnị ka ma kalụ nwa mele eye ṅụ ewelechi na ahema eche tadala tadala egbado ayecheroyi ayecheroyi tomatini. tunale allah tabaraka wa ta'ala kani bi akini ya fe gwe gba bi wate obi ke ewo eya oro da e fe bi wate war rujuza fahjur obile enwo ranyu bi bi arrujuza tege ranyu bi mona rujuza tinyo e ko mado akini arrujuza onji isebo abakini ifa abaka sheika yan maro arrujuz re abdullahi ibn abbas yani arrujuza huwa al-asna amudi o maro ki rujuza yi ngale ngamale milili di bobo ale makai to dale wa rujuza fahjur mona o di dutinyo na wala tamnu tastakbir wala tamnun wa nabi afiya e kam da nake tamnun kashilin amune emdene kechi mannu kechi li ngamune bi kayli le chi ngamune tastakbir tagmudi turu ke gbi li nge chi ngamune e chi la bale len emle chi kunge gbo ga mi mali mi kuma chi waji wele da ni alaji bunu kumi bunga alaji itu ko je adio mi pani to da uta sheun kene bata kimehun da ngene ngana ẹnọbàtá ilé ṣalára ẹwùrọ̀wọ̀ ibi àbí ẹnọbàtá ilé ṣalára ibi àbí ẹwọ́n lẹ́ṣin ẹ̀lẹ́ àbó village kùmájọ́ kì máa bá lè ọ́há náà ká lẹ̀ṣẹ̀ gbí ti wọ́má ẹgbọ́ àmà wọn òkun ọlà máa ń dáa gọ́ọ̀nà gọ́ọ̀nà ọlájìjì ló wọ́n àwọn ẹ̀wọ́n gbàkọ́ ọmọ ẹ̀ àṣẹ odún mádàbí ibi máa bí ẹ máa náà allocation ga wa ba yi yace amani kije otunga ngo mo kuno mo ba manye la bajo pako bata meme ge medan ame mo kuno dalu oyo ye ka alukisọ ne nana nga che on ka me kale o mi ka bati ni he ole nga gwa ga me abega ko na mele nga che nga me ngam da ni ko kuno me manye unge turu nga no ba nga me ane mu take li ko no abọ̀wọ̀ ya kùmà akpọ oyi. takẹ́ni ka wọ́n la bò pé ìmúdàgá nana ìmúdàgá la yẹ lè fi ọ̀tọ̀mọ̀ nọkọ́ abẹ́kẹ́ni kì kókó nọ ìwọ́n kékeré ka bọ̀ àwọn títí àjẹkẹ́ni lẹ́gẹ́rẹ́ àwọn rẹ̀ ojú àkínní ẹ̀ṣí limu rẹ̀ torókè ojú tọ́nà kẹ́gbẹ́ ìkìtì ìkì nana tẹ́lẹ̀lẹ̀ abóbulẹ̀ ọjọ́ bá wọn mọ̀ àmà níbi ma ṣe òun ní kéjì máa dú owó máa lọ́pù iná rere kì ma ṣe máa yá ṣe ilé ìgbìmọ̀ àmúdà ṣe tẹ́rẹ̀ ìgbàkà ma nẹ́ kì á ti ń àbàkójí ohun ma ṣe yìí ìṣòṣù náà rẹ owó máa ohun ma ọlá ma jì ohun ma ṣe tọ́ ẹun lẹ́dùkù máa kìí máa

ينهي ولا تمن تستكثر اتشيلمون تركوا يكي انو يجوتي يونا كيمو ديكي نانا تلالي ين لا داوين ولربك ولربك فاصبر ولربك فاصبر انو هدوجه هدوجه تودو اوجو هندوه فاصبر لربك فاصبر لربك فإنك بأعيننا الله تعالى إني هروجي وجو لا وجوه بما أنا إنا دوك ما شكنا به أقول شيء تروجو إبراهيم النخعي ينهي اصبر عطيتك لله تعالى هروجي إلي دوكتي تركي لك مدي توري وجو فإذا نكر في الناقور فإذا نكر في الناقور ẹgbàdó kùmà ń yá fáhùn yé ìgbà ẹ anákùrù tí fọ ìdá nukirọ finnakùrù ẹgbàdó yìí

ذرني ومن خلقت وحيدا والله تبارك وتعالى ينهي ذرني آية الوضوء kí aka kí ni ó yóò kwa nẹ̀ṣọ́ yẹ́ gbí ti yíba máa ní máa lè mí kàdọ́mọ́ máa dọ́ àkí ni zurara ta ọmọ àwùfà ohun tí george lè ní sí ó yá ní basra george lè ní sí ó yá ní basra oja ne iraq ne ina ojo ke acho orudun wa mu ne masalaci gbo kicha cho nguma on ya mi suratul mudaththir gidairu ija ne igba kwa bakwa ne igba fi ya ayyuhal mudaththir kun fa anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir wa rujuz fahjur ولا تمنن فس... ولا تمنن تستكثر ولربك فاصبر ان يا كربولا ابوك ما في فإذا نكر في الناقور فذلك يومئذ يوم عسير بايا أمالك ناوى جناك باوجي غابان ليبا على الكافرين غير يسير شهق شهقة أنغنغون إنك ميدها شكليبا ثم خر ميتا إيواني إيواني واغمانك إلكو aya ọ̀la ọjọ́ ọ̀nà ìgìdá kẹrẹ̀bọ́ ẹba ihe mú dáhù àṣígilé inú nke wá tẹ̀ ẹba ìwọ́dà bí ọgá nílẹ̀ rahimahulá ọjọ́ tó ṣọ́gá wára abúnù ayin ìṣẹ́dọ̀lùkan gẹ́rẹ́wà ẹfẹ́ alhuliya ọ̀tàkàdé ike akọ̀ọ̀lá lóko amárinijọ́ ọjọ́ ojo wọlé ọjọ́ pẹ́gbà zámẹ́ni adébí sallallahu alaihi wasallam agbógbó àtẹgbà ìgbìmọ̀ àlèmí ẹlẹ́tì zámẹ́ni aya ọjọ́ ìgbà ẹnújọ́ ọ̀lẹ́gbẹ́dẹ̀gẹ́dẹ́ hun olùgbòǹgbò ehun mú dáhù ya ìyàwó mánà ìlẹ̀kùn

وبنين شهودا ومهدت eh, له تمهيدا ثم يطمع أن أزيد هو الله تبارك وتعالى إنه وجعلت له مالا ممدودا ungomoko dungenele oko ekibetumashe jiji oko ekibetumashe nana oko ekibetumashe nehu onwe mọkọdụ obikọjọ ile ọkọchị wọbenina shuhuda amọmaṅụjọ eju amọmile danepụnwe gbado wọ́n ma ha tó lẹ́hú tamhida inwọ́n lè kàdá ma ha tó anị ya

turuku nke ngo bu tonga leta Allah wa akala dawe ni ya tumau ene ladi koto an azida turuku nke bu tonga le an annabi sallallahu alaihi wasallama yeni yoma nabi Adam ba ihu nga kon iwa ma nabi Adam ya kon kidi e gbafu ma ikate bu mamudu nedo taki hu nga ko imada ale ni chakane ya datini megogo amune ili li li li li li ma ene kadomo madu akade nuba ana na alile ise o oya ni nigeria gidai ide abubu magunu ma ya ọkọ oya ni afirka iga fadiya iwọn na nana ele omuna iwọdọ mamadu akini dangote ide abukọ yóò ṣe máa ele kuma nọkọ nigeria igbodu magunu ma ẹni omuna ẹdọ mamadu akidẹ ntata ide ama kìí ṣe bí ikọ yóò ṣe máa ele kuma nọkọ gẹnẹlẹgẹ to abegidai

ma kotu mara ọma kwehun ọkọla ń ọbọ anẹ kuma ọnẹdọ maadu gbomi maadu suna maadu sọọna ọkọla wọn maanẹdọ maanẹdọ maintenance ọkọ maanẹdọ degitọ amẹ kapita amadọ amẹkaniki kuma degitọ kọlẹ wọn maanẹdọ degitọ ọkọla wọn ẹnẹ kete wọn ẹnẹ láwọn ẹnẹ wáwọn yọyin ọ̀làkì kọ́ntìrìkìdẹ́ ọ̀làkì anyọ́gbá fi òlẹ́ yìí ṣùdálọ̀ ojókí ejúmomi alé oyá nigeria ẹmà gọ́ọ̀mẹ̀tì gidẹ́ kọjọ́dà rídà ágidẹ́ ibi ọmọmẹ̀lẹ̀kù ma nẹ́dù mọ́ oyá nigeria ṣe ojókí mọ́dọ́má amẹ́nẹ́ ẹ̀bẹ́ ní amẹ́nẹ́ bíbí kùmà gbọ́gbá ma ọkọ́lọ́lẹ̀ bíríkìtà yúmọ́ ọwọ́ abíríkìtà yúmọ́ ọgbá oye ki ma ku dunga me nabi bi alama e eh, obata kaji obata gbigbe le gida alheri de humun hmm, amene hu kwa abo afrika gida pitiba ma me mdaba nigeria eba ejumo mi aka nigeria achuma ejumo mi aya achuma tori mu dari ama amene ile ma je ga me obata ku ma min igba ma gba ma ya ma gba ma kaji koduro mune ma ma kaji koduro mune wa gidu bi awa eba ya kere bokola ke adu siku a matadan aka adija me ni abayo yi ma je nga aka adu siku ole ti me ko ya ne una den one yo anacho bata adetite ti yo na talu le yi kolo de ka mona mona no ko ma adu siku enga ti ko gidugbe ko ma adu nga ma lu ku ku ku je nga de ma kun ma mu ko na amai to tu da ala takọkọ ẹ máa ta mọ̀nẹ̀ ní àmà wọn dọ́mọ̀ yẹ̀tùmọ́wù àmà wọn dédí pọ̀tọ́pọ́ and azi torọ́kọ́jọ́ tí wọ́n bù buto máa àmàfà akọ̀ ọjọ́ yóò yá bù tọ́nù kẹ́là كلا إنه كان لآياتنا عنيدا كلا الله يعني na يا يشي دلوكا كيورنا بانله وهو هو نو تدون إنه kana tane tane li ayatina anida ene ke achugungo ayawa ungishi ene ke akuja bayawa ungeneleshi na sa'uhiku sa'uda naam sa'uhiku sa'uda sa'urhiku sa'uda Allah tabaraka wa ta'ala yeni unganya renele ikulu ti hajaba ikina tegu yunga ya renele ikulu eh wa dabana ko oganya ka Allah tabaaraka wa ta'ala ka yilme tayi yasluku yaslukuhu adaban su'ada azaba ya tawule o ma ya dene leto e una jahannama yi to annabi sallallahu alaihi wasallama yanihi atubu wadun fi jahannama yahwi fihi al-kafir 40 kharifa qabla an yablugha qa'ruhu shauke ba waylun waylun fajaka al-qur'ani tɔ ɔgɔ hụ hu na jahannama yi can ka kafiri mun walu te ɔgɔ lɛ ma kafiri kɛcɛ ate hu ba yaa di na ọdụ ɔgɔ meji yi na ɔga na nkɔta nu inalu ɔgɛlɛ yana alu ta ɔdɔ ɔgɔ meji dị jona na wa ne a nɛfɛte hu tɔ asɔɔdu kɔjú ati sɛ oruhi kuhu sɔɔda ŋun arɛ lɛ kpolo ha tɛ wuyi yɛ ni wo wo ŋun ti de hu na jahannama yi. uwe na gide na ja anamaghị ma a jena aka biri na wele ọdụ gọọmenti egwa ha na ha dịgị tegu ịwa na teudan ihe jimenu gị tọnụ kọmọ ịnwa anwa gọma na ka azabala oyi onwe adịrị tọ إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم adịba ma aaị aịnụhụ ụụ eke a ụipiela nwa awụe fakutila aláwọn wọn a máa náà kéfà kọ́dàrà ọ̀nà kí wúrù páyọ́lá ní wàlì yìí ìpáyọ́lá ń gó àkíní ìnùpáyọ́gì aníkídọ́lá kùránì gidẹ́ wa ìpáyọ́lá ń gó kàkí ìnùpáyọ́gì aníkí wìstáàni kí ajújà pọ́jú aláhùn ìpáyọ́lá ń gó kàkí ní amẹ́lá ikú má bọ́ ọjọ́ kùmá ní kí dòun tún ọjọ́ kí ìnùpáyọ́lá ní wàlì

ثم نظر نظر في أمر القرآن مرة أخرى إذا بمود يجوك الأمر على القرآن إكاني إنو لكني كيكا نابو جان قريشي كما أجي كما أقبله هاي كما أجي كما نترو هاي ثم نظر ثم أبس وبلتك يبوجي لو ما أجيني أبس ويجوش أجيني إيه يلو ده wọ basara ẹ̀yàwó ejú ń pa ẹwọ́n ti yú àyídí dí mígẹ̀ yẹjú ló yẹjú pa tún ma adìbàrà òbílẹ̀ ìmúbìrídà bù gẹ̀ẹ́sìkíá tẹ́ ìmúbìrídà bù kọ̀lá ọjọ́ tẹ́ wọ́stakbara ẹ̀yàwó ojii ní mùkọ̀rọ̀ ọjọ́ aláwọ̀tàbárakà wọ̀tàhálà fakọ́ọ̀lá òbílẹ̀ mọ́mọ́dá aka yìí sallallahu alaihi wasallama illa ishe mummunan ishe ne sihirun ifamun ishe yi utar un ifamun lele un yanya koshe sihirun yi utar ifamun ishe un ma ngon ibi mana yuruwa wa yi ta'allam ifamun ishe un ma ko in haza kola ƙur'ani gidai ishe mummunan ishe illa kọlul bashar kọlu na ilẹ̀ domin kurani si òun kọ́lé òun awuyi o òun yà fọ́ yìí adudu wà yà kọ́ yẹ kóhùnṣẹ́ òun ọ̀ yẹ kóhùnṣẹ́ yẹ àkóhùnkẹ́ kàngá mi kọ́lá òun fìtí lọ́mọ̀. sàùsùlìhì sàkọ̀r aláwọ̀ tàbárakà wà tààlà kú. sàùsùlìhì sàkọ̀r wà máa àdàrọ̀ kà máa sàkọ̀r. sàùsùlìhì sàkọ̀r aláwọ̀ tààlà yẹ́nìhì. onganya dene kede ite una sakoro anga uduna mune mabonye me sa uslihi sakor manya dene gidei manya dudaba te una sakar una sakara abun chachuka abun chachukwa hiuni ingetaka kukwaya muna mejire Allah tabaraka nazaata lirshawa ọrọ kìdó yíò na ohun àtìtàṣì mana dẹ̀wà gba ọrọ dúó kìdó yí ẹgbogbo abẹ̀lú ẹ̀má ìmútàṣì múlùtà nẹ̀dá ẹgbà kì mútàṣì kì mẹ́lẹ̀ kó yọ ya nẹ̀ tàbí àyàchá nẹ̀ kúnnùgbùn gbé rẹ̀ dá àwọn kọ̀lá onómú nẹ̀ màdúrà kẹ́ alùfótọ́mà aláwọ̀ ni alẹ́tì tẹ̀tọ́lì ó alàlàfídà ó náà lẹ́tù mẹ́dún ouna keta ga okere bongi ni madu akini una sakara una sakara ha abun wa chachi kwa hiuli la tubaqi wa la tadhar Allah yenu ma adraka ma sakara ene yeme madu kuna sakara etini ke muna sakara ba la tubqi iya iya iya iya jamuna hapo teni wala tadhar iya kwonu ni papun iya jo Eh, olùkùlù ẹlọ́gẹ́lẹ̀ agbóyẹ àdékèjẹ́ a máa ogun achánàjá bí n kò dáa lọ́wọ́ àtún lèlbáṣà tọ́ọ̀nà kúnná sàkárà tí a ṣùpá ihun lẹ́ lọ́wọ́ àtún ọ̀rẹ́ ẹ̀la ohun àṣùkọlù yìí òun gọ́ ṣe gbogbo dọ́gbán mọ́nà àdẹ́wà àrọ́ọ̀kọ́tún lèlbẹ̀lẹ̀ ọ̀rẹ́ ẹ̀gbílẹ̀ tákẹ̀ á ti já ní òkè déjì òun máa gbogbo yìí. àlàyé ti sàádà àjà o. ó ní kò máa dọ́wọ́ náà sàkọ́nà gẹ́gẹ́ yìí bá àmẹ́là ikú mẹ́gbù ẹ̀ láà máa dìgá dìmú yìí. àmẹ́là ikú mẹ́gbù ẹ̀ lá ẹ̀gbù ẹ̀ lá gẹ́gẹ́ yìí òdu mẹ́gbù ẹ̀ ẹ̀ ẹ̀ àbẹ̀kẹ́ amma ami yahudu amma asanati sallallahu alaihi wasallam nini oji aluka khazanati jahannama aluka amela iku kuma de jutuna jahannama kuluma ce nabi sallallahu alaihi wasallam yani allah wa rasuluhu a'lam ojo kunu sheun amamu numailatuli wọn kẹlẹ́kà yíwa níbi sallallahu alaihi wasallama ẹ̀ẹ̀ a sàábẹ́ níbi sallallahu alaihi wasallama ohun àmì yahuda túnmà ìní nìyí kakíní àmẹ́kùnmẹ́ ti sàábẹ́ olójọ́jọ́ mẹ́málùka amẹ́lá kúmọ́nùkùnmọ́ àdìgáàdì wọn náà kuma ẹni ọjọ́ fúnṣẹ́ ẹlẹ́mdà mílẹ̀tùlẹ̀ a máa bá ìkà tágẹ́nẹ́kẹ̀ ìwọ̀n máa yà kó mọ̀ ìwà níbi ẹni oníṣọ́jọ́ agbá ẹni kùmà tó ayẹ́dẹ̀wà àmòhìn ọjọ́ ya amela ikwu ma adịghị adịghị n'ala egwela masị gị daga ne bi mo yola ka dai kuma bi sahabin ani bi mo yola ka dai kuma bi sahabin to dale an malaiku kuma diga de una egwela o ma se yi ama egwela le ojo malu ka egwela ki se yi وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يغتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر الله أكبر وما جعلنا أصحاب النار إلا ملائكة أبقى كان ميولا دقادونا yele ki dume ibe kakini emde wela ma tibe ka kwa ya kama yele ma de ma go adama yuma kaola pe ka adama yuma neme wela go bo no a olu milioni ya àṣẹ̀bùmájọ ká pamá so àkáfìrí kùmádọ́ uh, walid ìṣíní pípa bá nàìjíríà ìmáyà makáfìrí gbogbo tọ́ ohun aláwọ̀ tàbárakà ọ́ta aláìníhìn gbé lẹ́jì bókù máa dàmọ́ ayé márẹ́ mọ́ inú ìgbólẹ̀ máṣì bókù máa dàmọ́ ayé márẹ́ mọ́ inú ọgọ́ owó ilé owó òkúta ṣẹ́kù owó òkúta ọ̀húnlọ́ mẹ́tàkùnmẹ́ni àmáyá nùkọ́yẹ̀lẹ́ àmáyá dọ́kọ́ yíwó lẹ́ ká máa kẹ́ kubata me ya chola mbao we dayu oye mu oye muri amda bili ene mune dayu oye ko hebe amda bili ogala ni de amela ku akola madomo eh amela ku ya wala ka ku ku tampo mela ku le mu makadomo aba ja na sahaba nar abuka kuma diga de una illa malaika amela kuma shi wa ma lilladhina kafaru ngama kafiri maya maeni i egwela tete mache ile i egwela tete mache imde egwela tete mache beka anya ku yaguma toturu kuma kale oyo ma ewle chinga mama mado ni ni ngama ke egwela so egwela le ama ku onko chojo ongete malukele nga amuyu je egwele kiche liyesa ikina alladhina utul kitaba abukuma adotaka dawo male gudu torokuma akele ma kene ke taba kete o yɔ lakele toro yɔ se kanga mɛ o tagada ma wɛ la ma se ye sɛki kura ne an wa le wɛ wɛ la do a ba yɔ ye ne ma kɛ dɛbi la yami ɛ o yɔ se kuma ɛ akele ma ke wa ne wa yɛ zada lɛbi na amadu imana a kuma a imani a ma a ma ŋɔ imani ne ma imani wala yɛ taba lɛbi na o kitaba a bɛ kuma ɛ do tagada ma ami yahudu ami nasara ina ba du kuma ake da mai yoyo le gida yin wal mu'minun amma ba kwa kidi imani wani gunugu ma wani yake da mai yoyo la yin wal yakuna alladhina fi qulubihim marad amma abu ko gade ya doma amma shibu kuma aka yi wal kafirun amma kafiri amma shibu kuma aka yi eh ma aka yi ma za arada allah bi hadha matala eh shibi ko jo allah ko ku ju gida ke yi ويبر وايدنو كذلك يضل الله من يشاء على وجو الله هذا نكريجو يا الله يكون وتركي الله ويهدي من يشاء انك روجي امرتنا الله ثم اكون فقا وما يعلم جنود ربك الا هو ene du maluka mi choja ojo no se de ojo kete o maluka mai ene ke maluka mi choja ojo eh am choja ojo inikecha achịcha ṅụoji na achịcha ọja inekecha ehihili ṅụoju adụchicha ọja inekecha akpa ṅụoju ọdụchicha ọja ineke mụda amọba le nwa bekee ja ṅụoju akụ chicha ọja oyoje ṅụba amaija ele kpenye ena alụma eṅe gbujidugide aṅụle ọmụma yọọ ma ya adịghị anyị ejike kpama ehanike kpama pio enuka na-akpa omune nwe na-adịnyide enuka na-akpa omune nwe na-adịnyide amegide ọjọọ nike nwoke chicha ọya ka ya jee ọmakụ ma ajụja ṅụrụ eyi kabari we fami ya me ko ya ya e amu karatu re edo ye temi ma penye edo ye temi ma penye edere temi ma penye am to ja ojo de mm ma ya lemu jununa rabbika illahu wa ma hiya olegde ya won chemo munen chige ni qur'ani ka ya boy illa dhikra lil bashar wa dhingi shi are yangi shi mune ile du kishamimi كلا والقمر كلا لا يعني كاي اما كافري ولا ميتو لك ما يومشين والقمر انكم توجو وبغو باي اوچو كي ادني بوجالي والليل اذ ادبر والليل يونغو وبغو باو دوغ اذ ادبر اغبا كودو اروبي داكي الو والصبح اذا اسفر والصبح yunga ngoya bogo kwai ududu ida asfar ebakane hachi nini innaha la ihda na innaha tako joge boy ola lecho le uji mshiki taki gebo igebo kwai utu igebo kwai o e, innaha ẹ̀hùn ti innaha lẹ́kì bí ma na inna jahannama lẹ ẹ̀hìdà dẹ̀wà ìlànàmì una jahannama ìdí a ma zaba yẹ wóye wóye innaha tó lọ́la una jahannama mọ́gbọ́n kawa ọ̀la una sakara ya kawa sakara lẹ́lẹ́bìtì ihuna jahannama mọ́gbọ́n ta to innaha bí ma na azaba ihuna jahannama gẹ́lẹ́ ba lẹ́hìdà kubar ìdí àmẹ́mẹ́ wóòjì yẹ wóòjì yé lílélílélílé gbọ́jú aláwọ̀ tàbára kan tààrà. nàbíran wáàzì ni àwọn ṣe lèlbáṣar ńwó nàílẹ̀ ẹ̀ má bó wáàzì gidẹ́ igẹ̀ ni tọ́wájú òmìnà dún wọn dọ́mọ́ kìí àníkà wọn bẹ́jọ bẹ̀rẹ̀ ọ̀lẹ́kọjọ́ kàkẹ́rẹ́ bá nàbíran òpétí nìṣe oyíkọ́ léwu لمن شاء منكم أن يتقدم أو يتأخر لمن شاء منكم هنا دوت ريجوهما أن يتقدم بريجوه متوبة أو يتأخر يا ريجوه داغوبي أن يتقدم ريجوه نيوبة progress أي ريجوه جون progress أو يتأخر يا ريجوه retrogress Eh, iri eluyọgba ịghara eju eh, anadabi obi ya erugere eju ehunwedu unyọgba chadin onyogba eh, ee unyọgba chọwa echi alịghị eji chunyọgba de kụra na de du de ihu de ikpe agbado de onyogba de onyogba de ne ha adabi obi ode obi ụkọla eko chadabi obi ọtegwu eche chadabi obi adụkoko chadabi obi adụkọgwa na chadabi obi ọgwọdụ amenwuchebọkwa kokwe menwuchekọ adabi obi gelechihi alaụtaala ni dimensha amewa jigbo abayo enekere ju ayetakọdema imu yọgbadu kinu yọgba aweta akara ịghara eyu ya ma adabi obi كل نفس بما كسبت رهينة كل نفس imidu koyotona enedu koyotona bima kasabat rahina eche kpolu akpa ukolo ekechi imudu kolo enyongechi to ulu haele ole latane ya mudu kolo ebenenechi ulu haele mole edu lebaji ukolo emedu lebaji illa ashabal yamin illa abuke tegmo ma che kpolu hanu kama kuma anya gbuji ile kuma ma deu kwa azaba yaka gbakwa te gbogbo wa gidai ni ashabal yamin shabo yeye abu ya shabo yeye da wa ashabal yamin ma ashabal yamin fi sidarin makhdud wa talhin mandud wa dhillin Allah ta'ala kun kawai jilibe bi suratul waqi'ah nínú àbúyá tàbí ọ̀jẹ̀jẹ̀ àbẹ́lẹ́sì bókùnmọ́ ajé olùbọ́ olùbọ́ ìtìtẹ̀ jíjì gbọ́ọ́lọ́ kì máa kọ̀dá gbójú ọ̀nà tẹ́bí òru àbẹ́lẹ́sì bókùnmọ́ ajé olí sídìrì olí sídìrì ekùnmọ́ ìkéké ngwọ́rin ọ̀bọ̀tẹ́ sídìrì màkúdóòdẹ̀ olí sídìrì ekùnmọ́ ìkéké ngwọ́rin ọ̀bọ̀tẹ́ wọ̀gílì mẹ́mdóòdẹ̀ olùbọ́ ìkìdẹ́ gbọ́ọ́lọ́ kì máa kọ̀dá gbójú ọ̀nà tẹ́ni wọ́n máa yìí mẹ́kúrò omi kìsẹ̀ nana kì á omi kì máa ta máa wọn kọ̀ dání rẹ̀ ọlọ́ omi abánilẹ̀ tọ́ bí máa náà àlìjẹ́nà máa dùn máa tẹ́rẹ̀ àmì àsáàbìlì ẹ̀mí a máa kọ̀ tákàdá kọ́ ọ́ yìí rẹ̀ a máa kọ̀ tákàdá kọ́ ọ́ yìí ugbò nga máa ń yáyé yọ yọ̀ náà ìkè ní. bí jannati yatasaalun. allahumma ja'alna minhum fi jannatin ya aljanna nga bo yeye anya joyin aljanna kuma ya je mu yatasaalun omo ma ya tora ma nini omo ma yatasaalun wa tumi nini omi atuwa nini anil mujrimin ini gidai kuma ya tai ma tola ma ni oje amenu lefi oje abe kuma bukuma le gbajo ojo na yatasaaluna ma tola ma nini anil mujrimin oje amenu lefi Oh, ẹlẹ́ta ó dá oh, malakalil oh, láti nínú dá ọkúbí àwọn yàmẹ́ ẹnẹ́ka ìdọ́gẹ̀ kó yàmẹ́ yìí ẹ̀rí àwọn mẹ́ yẹ́yí òǹgẹ́rẹ́ ẹlẹ́mẹ̀ ọgbọ̀n ìdẹ́gẹ̀ wẹ́lẹ́ àríyẹ́ nìmí àyí hannibal mujirimi kínàkọ́ ẹ̀kẹ́tẹ̀ta nù gbogbo ìkẹjú nù gbogbo yàmẹ́ yìí gẹ́dọ̀ ọgbọ̀gbẹ́ ní ẹyẹ máa wárí ẹlẹ́mẹ̀ tó ọgbọ̀n ìyàgún ìní yẹ̀tẹ̀ta alúra and the mujirimi uta gbadu kama ama kama ya yacho kama ya ama kama ya ubi eno ko ke ha tunu unu ogba kama ya yen le ama ade ke ya wolo ta ke kun aba ke we e di apata ke ga se olepo welele ni ni ai ti o ngale o ngale lele bo tem da popo ngelele me to ide al yena em ngelele o ngebijele o yidu kama le al yayo yuma yuma duka mali ngelele nu yatasaaluna anil mujrimina eno goye ke ju lodi o yameha ke gbode aya enelele ha abedeki walele yungelele nu idi aljeni mi ye ma de aljeni leleme anil mujrimina tama yeto aba malu magani de kalu kayati ya ne mehuna mi file file mama onagba machine go tama go go go go

aluga mo ya ti jana un um, taka mayo mo tak ma karab ma tak ma tuma ni ni ma fi agbari wa jibo ye an e ora ti e ya ora ti e gbadi ni e wa won awe won awe mi ni e e me ora ti e gbadi ni ile ade alu awa ni na ora ti e gbadi ni a won ma ne ku won du mo sala jida e ma ti be gbele amane adini ta bébé lè máa bá ní wọ́n máa ṣaláṣí a máa bó jámẹ̀ náà máa hàn máa ṣe ànàdá máa hàn máa ṣe ẹ̀nà máa hàn ẹ̀nàdá àbẹ́ ìgbélé a máa yá di máa lè mìí àmà dágbé ò kẹ́nà àdọ̀kàtí wọ́n àmọ́ máa ihe òdá kẹ́nà gbogbo onúdúkù máa ra máa dọ́yà máa dú ṣe ilé wẹ́gbẹ́ mi gbẹ́nà ká ọmọ kàràtú gbẹ́nà kàrùn-ún àmẹ́lẹ́ gbẹ́nà àdọ̀kàtú mẹ́lẹ́ ń àmà tèyí ni a bá yọ ẹ má lè mí tàkàmọ́lé wọn dúdú ihe ò bí èyí

tini tona e eh, ajena da dubi hadini ishina da dubi hadini mugi matu kwa kumale no male edaga ajiyu madaga ahudu edaga ajiyu eh boga edaga ajiyu gide ya chobo qur'ani edaga ajiyu gide ni tu kuma ta ta qur'ani ko beti kam digina bi qur'ani ale yo memele mamai male go maga ki kai o mai qur'ani gide ke gbai ata mataba le mamatan ko lele o okoge okogo matiri agwọ mkpụ mati gba agwụ mati gini gini mụ eju ma yi ma sela kakọ fi ene tiri na eme yi lahia nga ya na ya do ya be gido ya do abi ya do ne qalu lam nakum min al musallin eto ma wallahi oyo la oyo ya ke me ya ma ke madale ni alegede lam nakum min al musallin amma dai abo kama kana wa jo masalaci amma nu de yi o edo mo ye lam nakum kana ti oyo idi idi nga ma che yi amma ka ko onu bla ayon nga ma de nga ma cho ni lam nakum min al musallin amma ja kana ti ale ju ucho nga ma che obi kama ma wọn ṣàṣọ ọ ní àbúwẹ́wẹ́ ká ma wọn kalẹ̀ ma òmúnẹ̀ mú ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹgbọ́. wàlámùnákùnù tọ̀ ìmú lè miskin abúwẹ́ àwọn láàmà ibá àmáṣàdù yẹun lámẹ́nà bàtà yẹnu òjẹun bàtà yẹnu àmáhùjẹun

nga ma ce ka ka ya fasete yigete aje ga ga ade aje do modu tagi wadu rimike iwado iwado condition oko rimi abake ne bi jona gele to ko wadu rimi ana ga igbiti de government gete oye ma arida jinga madan abata gete wa je tabale aje ga government gi jaga gbiti o yun ti yun mu ama government aru ko mi ama chadu je ngeno bataje no wakunna وكنا نخوض مع الخائضين اما بتلما غلو بتلما غلو جمي اما بتلما نجي لبا ogi ma la ma yo ni ko ama yake gene tule pa ku chaka yeje le taka manya kade na khudu ma al khaidin ama chaje ja pa ma je ja oro yo ameka ju gidi ba

ẹ̀hùn gẹ́ àjẹ́nà àmà ajẹ́jẹ́ alẹ́ pẹ̀ ẹ̀yẹ́ àmà akọ̀lá lẹ́jẹ́ àgínihí. wà kúnnà nùkẹ́dìbò bí yẹ́wùmí dìín. kúnnà nùkẹ́dìbò bí yẹ́wùmí dìín àmà ẹ̀ e mọ́lá ọjọ́ òkwa nẹ̀dúrí mi àmà kàkọ́jú ọ̀nà bá káyé ti kọjú ọ̀nà dúkẹ́ dánwọ̀n lọ. yá ní kàmú ní ẹja abẹ́ ọmọ ayọ́ máa kẹ́rẹ́ ohun ilẹ̀ atápayé ẹwọ́n lẹ́gbà máa dúyẹ́ lẹ gbogbo átẹ́gbàyá dáa. àtà àtànà lèyẹ̀kí gbogbo átẹ́gbà kú kọ̀píọ́ ẹwà kẹrẹ̀ bá máa yìí ọ̀píọ́ yà kẹrẹ̀ bọ́má ẹwọ́n tí ọ̀píọ́ rẹ̀ ókú ìpá kẹrẹ̀ bọ́má ókú sí ọ̀píọ́ rẹ̀ tolú yìí lè ká kẹrẹ̀ bọ́má ìmúdẹ̀mọ̀ ọ̀píọ́ kẹmẹ̀ ìwọ̀n láyé wáyé rẹ̀ àtà àtànà lèyẹ̀kí gbogbo ọgbẹ́rẹ̀ aba ma ci ni ni aw mai ameka meji urai ola ya be de ni ni ameni ke gbe gbe gboko ko yo ke o ka me ko yo ke ma ba yo yi eju ma ele ka me ne bo yo ameni ke gboko bo yo ko ya cha di kuman ko ja ko ka ni bi agbe bo ka me ki kai ame o le ma ki ka ni bi eni ki agbe bo on e o ga mo mi ma ka be ju ka tupa ka be da shi qurani ame amele le ya ye na be ka be le ka be da gba bo ثم الله تعالى كما فما تنفعهم شفاعة الشافعين فما تنفعهم يا شيخ من شفاعة الشافعين وبوه يا ما بوا يعني كاتشيك من فما لهم عن التذكرة معرضين تو وتابا ما ما ابو يا فما لهم ايه يا شيخ ما يبقى ما دي ليا عن التذكرة مودوك ما كوازي ده mọ̀rọ̀dún kì í ṣe jùmọ̀ obìnrin àmàrù kọ́ máa ṣàlẹ́ ìgbìmọ̀ gbígbọ́n yàádì àyìn àmà ẹ̀fùsà kọ̀ ọ̀rọ̀ yóò àdì àyìn mọ́ mẹ́tí ìgbìmọ̀ gbùmọ̀ ọjọ́ náà rí ọ̀rọ̀ yóò àdì àyìn mẹ́kọ̀ ìrẹ̀ abẹ́ ẹ̀gbọ́kùnmọ̀ àwọn ṣekùnmọ̀ ẹ̀sálámà pa kanọ yọ́kà warahmatullahi wabarakatuh inna alhamdulillahi kí a yá kọ̀rọ̀ ọjọ́ ibá ka annahum ẹlẹ́hùn e e kùnmọ̀ ya ní sí ọmọ ṣe láti ọmọ yìí humurun wadda bane ake ne ami zaki mustanfira kuma shi ma te yawa aba mi zaki yo take egbe eh, yin chama ngelu ka do dano egbe eh, ka yin take ta ko ma gbo atigile alukuma ya igile kuma ara eni ara le mi jake ara le mi jake ara le mi kuma ara eba to gele ohun amagide ogele ujue ma de gbadu ma boro yo ya alhamdulillah na mi ko kwanu kwanu kama lu kujago gbadu kama so abu ko bi ata di hayi woni ko tan ka ire ogele ngene ne ani le mi ani lo mi e ka bi bo nge de ko ma mu ye ma la yo abi ji de ga bala ki abi ka annahu ma da humurun amijaki mustanfira kuma tuma te kuma anumale enwe anumale da darrat min qaswara en ki kamera kumi te ki anumale amizaki gire marule min qaswara to di du edene kumali idu iye bibi ke irudu da mo irudu betu ma se ko ke yiwu ki àwọn àwọn je pa kanaba da akini ababa

الله أكبر بل يريد كل امرئ بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة بل قدما أوكم عدي يريد كل امرئ منهم أنا نليهما يعنيجم أن دليهما تني أن يؤتى صحفا كي هذا نوم أننا نتني نتكدكما kuma da lita kpaala fi kugbo ọjọ́ munashara yege aṣo ń gidẹ àparúkà pọ̀lẹ́hùn àbìkọ́lá mami lita abìkú gidẹ takẹ́ gbọ́ kó àṣíkìlì takẹ́ àgàtẹ́ ń kọ̀lá dẹ̀ ìgá ìṣó yálẹ̀ gbóòrà yìí ìyá kéjúrọ̀ ọmọ ẹgbọ̀ takàtàkì ìjà òkú yálà wá edekele edekele edekele àpátánà gbáhùn lita gidẹ ìkúgbọ ọjọ́ akẹrẹ̀bádùn yẹn dáa bá nàgìdẹ́ omi ọjọ́ omi kúlẹ́dà rẹ̀ rẹ̀ ọ̀ọ̀ ìṣíyànkùnmá ṣíṣíṣí ò ẹ̀ṣẹ̀ àti òun rẹ̀ náà alẹ́yìn ìyànkùnmá ṣíṣíṣí o ẹta inú rẹ̀ náà sẹ́dẹ̀ka ìyànkùnmá dùn kúrá ní ìyànkùnmá gbáhùn ẹdú sí ààrẹ náà ẹ àti òdìkú ìrìn tó gbá rẹ̀ náà àwọn mọ́ rẹ̀ náà tí màá bọ́

ẹ̀wọ̀n ikú ẹ̀ wọ́n yúkẹ̀ náà kàlẹ̀ wọ́n yúkẹ̀ náà kà ń ṣe wáàjì kúrò àrí. kàlá ìnáwó tàbírọ̀. káyì alukura ni kìdẹ́ bá ààrẹ yà ní ṣe yìí. bàmánjà àdàkẹ́rọ̀. ẹnẹ dúkìrì ju وأهل التقوى وأهل المغفرة وما يذكرون ما دين ندوك يا أولا قرآن بو كي قرآن لا ميك إمباكت يعني كي داري دا دوي هدون إلا إن شاء الله ما نكا ما نكا دولو جو شولا ما رياني بكي بخوجو هو أهل التقوى الله لهم شنك تبه وكو ما تكون وأهل المغفرة وما شنك وما شندك نادوبا كنا تنادوبا تبه ونو alhamdulillah yigidai imuwadu koji suratul mudassir dabal ka kini ola ojo na dehun alkojo ali pa makafiri dehun owo ola mo ba janna dehun olka ni bi adehun pe to ayele gbo agbo akere bu koji ojeje ka mu jukolo aya oje nyo mefa un dehun akoji bo to abegba gogo yi adabati sura onune sura yi to ka adabati hun madoka kini suratul kiyama suratul kiyama sura yojo kwane maya yurdun ma ubanwa turuka gen gide sura meka go bismillahir rahmanir rahim la uqsimu bi yawmil qiyamah to allahu akbar sura gide on ki sura yeko jo allah tabaaraka wa ta'ala kidudunga kinihi suratu alkiyama sura yake akola lugu ukwane ojona amma sura yake akola lugu ukwane ojona ikinana ikurani tudua odu ojo ukwane kinana ojo tutala mado akini alkiyama mado akini alghashiya ay qur'ani ay suratul ghashiya hal ataka hadithul ghashiya ojo ukwane mado akini alqari'a ay amoyi qur'ani ay suratul qari'a ọjọ́ ọkọ̀ alẹ́mọ̀dọ́wà kí ni alhaakọ̀ ẹ̀yà wọ́n yí kùránì ẹ̀lí súra mọ̀dọ́wà kí ni súrọ́tú alhaakọ̀ tùdálẹ̀ ọdún ọjọ́ ọkọ̀ alẹ́lẹ́lẹ́ ìṣọ̀wọ́wọ́ ó yí ilé wọlé aláwọ̀ àwọn dúdú kọ́ èyí kùránì tọ̀ ó ka ihun ń àwá kẹrẹ bọ́dẹ̀ yíkìdẹ́ ìkàwá kẹrẹ bọ́yìn mọ̀dọ́wà kí ni súrọ́tù kìyàmà súra todo yalla en kudu kwa ba kwa ne ngo kwa butala ma olojo kwa ne ngojo aka ni olojo kwa ne pala ni olojo kwa ne mayu ona kune akavira anya de ojo kwa ne mayu hali kamuna anya de ngojo kwa ne obata kidojo kwa ne en ki sura gide en ki aka wa ne ngo sura gide ro sura gide ci sura kuma ro go ya ne makanci obilege sura gide ide almufassal ami sura yi gini ogane obilege keta ka ngo malugu sura gide ge tira gini sura gide aya gide un to gomi jini she enwe kele ka ama o sura gide ja gini shan ke chani waluka ami sura kwa ba kwane qur'ani fatiha bakara ali imran an-nisa al-maida al-an'am al-a'raf al-anfal kẹtini bal kakọ àti ọgẹnẹ gbogbo dáwọ ganẹ sura gidẹ òǹkì sura ẹkí e ọgbọ mẹtẹ wáyọ mẹlu òbílẹ sura gidẹ màdó rọgú òbí suratu alkari àti alkumada alkari àrọgú takuma dùn sura gidẹ ẹgbẹ kẹ èbí kìtúgbẹ ká wọn sura gidẹ yẹ kí a kìíní ọjọ ayé sura gidẹ ìtsánẹ pọ ọlá ẹbọ yìí ìṣánẹ̀ pàí òsìlúbù kọ́sìmì ìṣánẹ̀ pàí ọ̀là ẹbọ igọ́ ẹbọ lẹ́bí àwọ́gọ́ ìngọ́gọ́ pàí ó dúkà pẹ̀họ̀dú ìṣúragidẹ́ ìṣúragidẹ́ ìṣínà mú kọ́ṣẹ́ nánà ihu dábàlù kàkàlẹ̀ gudu kọ́ṣẹ́ ní gìdàbẹ́rún ọlọ́ọjọ́ nájọ́ ìdéhùn ẹ̀ngọ́ ìṣúragidẹ́ ẹ̀ngọ́ lé ẹ̀hùn gẹ̀dúlógbó ọ̀là kùránì ó kà ìyí ìwọ́déhùn gbẹ̀ wajen yake kushin wa Allah tabaraka wa ta'ala yani la uqsimu bi yawmil qiyamah yani hi o chuchu ngishi ehun do aposhi la ehun do ale ki kongishi ohun wa ولا أقسم ولا أقسم بالنفس اللوامة ولا أقسم يوم يا موي binafsi kpai imi one ile alawama imi ekichi mi awola na alola imi ekichi aka icha icha kalu yola ngola yau ti ma dingu ne ki imi ga akol akalu yola ngola ta ibn al-qayyim al-jawziyya rahimahullah fataka damu lili kuma do akin ighasatul lihfa min masayid ash-shaytan e ngo mala ichi kola lugbo imi one nana nana nana inwi ekechigwugwu inwi mmanya akparu inwi ichechi bayani ka gịnị inwi une chinwi ma adị nwi une gị alawama aka lụyọla ṅụọla tụdenwe ma adị nwi une ka gịnị aka lụyọla ṅụọla taa ụdị nwi une ileba ya anya gwọla ṅalụọla ọjọọ na alalkhairi wa sharri ede gị se nyọ ya anya bụli mọla na ehe ẹ̀hùn ti dágìjọ òdágó méjèèjì omòmìdédì náà fẹ́ra mi lẹ́ṣe kì má jẹ́jẹ́ lẹ̀lẹ̀ kàdébì káyọ̀hùn jẹ́jẹ́ níkè imi ẹ̀ agbọ́la lọ́la ọjọ́ òyí sẹ́rẹ́ka ti mútẹ̀lá dó kì má ti ti dó kì má ti ohun dó níkè imi anya agbọ́la lọ́la imi ege ọla ẹ̀ agbọ́la jẹ́ ìmọ̀ kí wọ́n yọ̀ tá lẹ́lẹ̀

ẹ̀hùn jẹ́mi yá ṣe ń abá na èkè ẹ̀hùn jẹ́mi yá ṣe ń abá na èkè àbílà anya dùmọ̀mà ọjọ́ na òye ẹ̀bí ẹni máa kùmà ṣe tọ̀bẹ̀ yá nílẹ̀ dó ọ́nà yíwa ibùn ìlkọ́yìm aljauziya ìmúkọ́wá ihò tágàdáhùn ìrásẹ̀tù lèfán mímọ̀tọ́ ìrìṣẹ̀bọ̀ ṣe fi ìntìsáàmì kùlúbí yani baadhi yurdu takadawi e akola ke adunga kini e dowu ne ile ba ise peru ila sahihin e donioga wa saqimin e sahihin e donio lafia wa saqimin e donioga wa mayitin e ya niola lafia wala togenele

alẹ́nẹ́jẹ̀ máa ìrọ̀ ọmá ni àwọn ánìkí kógún ikọ̀ máa níbà kógún mẹ́kì ayájẹ̀ jẹ́ hàn ní bí máa kàwọn mẹ́ àkíní ọjọ́ ní kí kógún mẹ́lẹ́ ikọ̀ máa níbà بلى قادرين على أن نسوي بنانا بلى الله تعالى أن ala an nusawiya banana bala qadirina ala an nusawiya banana yani um amaike nupayo kama ama straight ogugwo mowo une banana ogugwo mowo une amanya ele kama je kama dele tokopa chenkojo aya momo anamila asabil insani

Liye fujura ki yo ba kwa be bi ma'ana liya duma ala muddati umrihi mm ona ila anyeju turuki na de yo gba un gina u kwa be ite ni turuki wo bo olebi ite de de un mama yin ite na lu ki ali ki a ti tuba ki a koma bi yo gba ten bali yuridu linsan ona ila un ki anyeju liya fujura amama ojo na o ya tele ki ugo bien yàtí nìkí ọjọ́ ọ̀nà ọlá ń pàbí ẹwọ́n lẹ́ṣin ìtukọ́lẹ̀ ẹ̀bẹ́nẹ̀ ẹ̀bẹ́nẹ̀ kọ́lẹ̀ olèdè olèbi èkọjọ́ mátìnì ohun àádọ́lá ń sùlùmá bò ìhùn yìí naam al-insan ẹgbọ́kùn ní ilá àkíní àmàl túnmà àtò kọbílẹ̀ yóò mẹ́lì kíyà wọ́n á ṣe dága máa kẹ́ wọ́lọ́ èyí dága wọ́lọ́ ọ̀gbẹ̀dẹ́yà ẹ̀rẹ̀ àti Allah ta'ala ala yas'alu ayyana yawmul qiyamah on ki ato lebe on ato ya àwọn tinini ayyana anyị qiyamah ọjọ́ kwane kuma ya ibe boki lo akuma kan ki la takwale ọjọ́ yin boki ile ile le won lo ye takwale ma amona ona do ma yo ma dunia ewe ni won da we le yo ba o Na برق البصر الله تبارك وتعالى نهي شن قواتني موجوك لا تقوى وهو كما جوه ما انكيال الوجل فإذا برق البصر e ma kini chibona ma ke muluji e muluji kwa na jigilege yu e dɔ eyue eyue dabe ya dabe ŋɔ dabe ŋusie etsedu ɛhɛ ma kɔ alo odo atsɔ odo yi ɛkɔ anɛ odo kɛmɛ atsɛ alɔ la ya olu ati yɛ kpa ŋɛ kɔ anɛ ɛmɛ yu tsi eyue ŋɔ yɛ lu da da mu ya e enwe bụrụ dara ịdabi nwochi enwe ọdụ ọkwụrụ tụọ ga na-elekwa ize abarị kalbasọrọ egbado anya chi na-edo mamanya ichi ịdabi nwodarị ichi ịdabi nwodarị enwe nke ele ihe obiri ju na ịdabi nwodo ọkwụrụ echi ịdabi nwodarị igbe adọ ọjọ ka aka gide ikasafal kọmọrụ ma ṅụmi otu dumaja otu nwa gwuju gidi ka ha

yawmaidhin oye oh, ka aka kide aina almafar wita ubungani kiratu ni ka ka karaba ka yakide ite aka ya mudaba yo wangni be ngongara loke duri be gide yo kama ni ke ma yema yanyi lewa aka nya yo mbuki yanyi ma den e ba kuma ra to mo turu kuma de ke muhu ọkọ yẹlẹ kuma ya mo amo amo amo amagatu amedo

lédi gbélé gidageba ma yá hó jùun ló yẹ̀dẹ̀ horúkù ma lẹ́rù tayó lédi ma yàkàtí ní tayó ní àtayó yẹlẹ̀ ma tayó tayó imú tayó onígbònúgbò oúnjẹ ọgbá gba àwọn gúúbì àmọ́mọ́ àwọn mẹ́tayọ gbá ọ̀rẹ́ àwọn ọkà ọmọ méjì ó kà múbi ó kà míká ọgẹ́lẹ́ ma nẹ́ ule ma dábọ̀ ẹ̀ ẹ̀hùn tí òhúlà ní lódòdó mu ma ẹni ikú ma ní kíkó ma mú kó ní kíkó ní ma tọ́nà àkàyàwó ohun ma ara ló túbò kìbò mẹ́ tó àkànyà ọjọ́ náà ẹ̀yà egbòm àríkẹrà ló iye yẹ ma ara tápa àmẹ́rà mẹ́rù tápa kí àǹpàǹgà máa lò turuka ma kẹ́ mú hù mẹ́ àwọn dọ́ ìmìrí mẹ́gà kìbà ń pa wọ́n rádá ngbà mẹ́ alo ẹ̀yẹ mú yà mẹ́gà máa rá ló àkànyà tápa ó àbẹ́ ẹ̀yẹ ma ẹni àkànyà tẹ́yẹ màgà máa rá tápa ó àmàjà ayọ̀ mẹ́ ìyẹ mìrí turuka àkànyà lẹ́mọ́dé mìíràn wọ́ aina almafaru gbẹ̀mẹ̀rẹ̀ máa máa ní amẹ́gì ojú àmẹ́dẹ̀gà tẹ́ pé òmá kí ò kẹ́ jẹ́rẹ́ lẹ́gí àyìn àmá yìí ẹlẹ́yìn èmì rẹ̀ àmá náà mẹ́ tó dáa máa tí ní gbogbo ara ló àmẹ́ àjá tí ní gbogbo ara ló ọgọ́lẹ̀ àmúnà ara lè wà lámàdù yìí kẹ́là ewu òṣùgbogbo nà ara lókè àní bí máa ná àdàbí tó ọjọ́ lẹ́pàá fún chaka ṣùgbọ́ ọjọ́ àmọ́ náà yára insan, ينبأ الإنسان يومئذ بما قدم وأخر ينبأ الإنسان máa yá gbáhùn nẹ̀gbọ́ máa yá gbáhùn nẹ̀gbọ́ ọjọ́ kàkàkìdẹ máa ṣùn òrùka ọjẹ́lẹ̀ yẹ̀wọ̀mẹ́ ìdí mbì máa kọ́dámá ogọ́ pa kẹ̀kì pàkúṣáká kìí ṣe igbélégbèlè kọ́dámá kọ́díìmù kọ́lé dúkẹ̀tì gbígbélé gbélé gbélé gbélé máa gba ẹgbọ́ wà á kọ̀rọ̀ wà hadithi ha kọ́lọ̀ yìí tọkẹ̀ àti tákàkàrà yà chánù máa wọ́n gba ẹgbọ́ rẹ̀. bẹ́ẹ̀ni ìnsánù àdáná sí basírọ̀. bẹ́ẹ̀ni ìnsán ọjọ́ àti kọ́nà máa ó nẹ̀ ilẹ̀ bá alìnsán ìgbà tó kọjú àkó nẹ̀ ilẹ̀ mẹ́ yí wọ́n tọ̀ lẹ̀yìn àkàlùbọ̀ ayẹyẹ yìí ni kọ́nà máa ó nẹ̀ ilẹ̀ ohun nabiru yi ọla tẹ́nẹ̀ múnẹ̀ lónìí wẹ̀ mọ́lẹ̀ tẹ́nẹ̀ múnẹ̀ lè abúrúkú nẹ̀mẹ́ wẹ̀ mọ́mọ́lẹ̀ tẹ́lẹ̀ allahu akbar tó dálẹ̀ ẹni dúgbù yà lè ولو جادل عنها fahuwa basirun alaiha ija na-anya ka ama ama excuse di uko nene anya ka oyo leja ka ba oyo we ikabro to ni umu duki ne pa mi buja unuki ne ni ka ki mu kwa oyo ni ma pa ko yele ne la yukubalu minhu ma pa ko لا تحرك به لسانك لتعجل به لا تحرك به لسانك ونبي اكيد مالو اتاني يمي يوليلي لتعجل بكنو ناجي قران يدون كان ملاك جبريل مي قران دوا كي اكا نبي صلى الله عليه وسلم يا يا يا كو ابانله تاكي غبو كانبي انا جاناجو اي كادو يا اي كادو تولي باكي اغبيو وجاك لا تحرك به لسانك لتعجل به a dimalu a aluta achọpata anu na yuturu ke di qur'an hmm? inna alaina jam'ahu wa qur'ana inna alaina jam'ahu eyi qur'an kire ko kuma mruti ibe ba adewa do wa qur'ana e gba nwe duru ju memele فإذا قرأناه فاتبع قرآنه فإذا قرأناه تدالة بقرآن كده fatabi qur'ana a na dalu elebo ke na agba e atini ne udun ẹ e, na dalu elebo agba e weke gba leba wa thumma inna alaina bayana thumma ubilege inna alaina bayana ida e biriju we ubiane aya lele uh, enke akola ojun aya lele abiriju gidehun ayati e gba yani kalla bal tuhibbuna al'ajila kalla ojo kini kai bal eliamu ne ba tuhibbuna al'ajila en naju naju ma changiju ona ile changije mu naju imdo ko yatini ki kamrune imu di skulu ngiwa yatini ki mmejaka chọbata dani adị na gị mụdọ imudene gị mọkara tụlele ejaka chọlita hika ejiniche ibe nga kawa gị n'ihi ili ka dọmọ kedoro gị mdị mmadụ bide ọbata kedo gba ite ni chọbata lege ita chiji chiji ya ta te nwono yo kato ta chiji nwono yo karato de de de gbedume yele gbogbo ọdọ ọgẹrẹ ni ni adị na enyengi na ikewa yo kato chikpa gị ogele mu na ila anaju ya mde ajanyi chini nya itene na melelu pa melelu ya yen ya nu ya ke ni gire ngini imda na kimda ja na uyike unguda go te mamda lu kete ya je cha wa len o na ile chemu naju naju ma tini yin alu ma ka no ko ere ere ere en ku na nu yire ede kida ke le amune kuma ya odo ojujujuju du ohun ma gba na abayo to dẹ̀hùn ma ti ní kuma ẹka nọkọ. wàtàdàrúnà àkírọ. ọ máa ń ọdọ ọjọ́ ọ̀nà àgbẹ̀ni máa ń gbé yan ọjọ́ ọ̀pá rẹ̀. ojúhun yẹun ọjọọ ìdí ìdí ọjọ́ ọ̀nà ewu gbá láti kí yé àti ìlà rọ̀bì oye ma don ejo allah nga ma ke yuru jago allah nga ma go ojo ke tinga ma go ma ge go ka didimin ma ti kelen wujuhu yawma idin basira na'am ووجوه يومئذ باسرة ووجوه يا نبي جو بدمو يومئذ اوجي كاكا كده باسرة ابي اجل لو يكاكو ابدا iyeleche lo ichechi achi ọla anyị didimin iyeleche loche kpayo basira iyele ọla anyị dudomoni ubikọla anyi ma ni adomoni basira omuna ni. agini inwochi dudu he dabere kọjá agini tumma abasa wọ bẹsẹrọ ẹ basira ti bẹsẹrọ rẹ bí ma na iyeju lo ìwọ̀n iyeju kpayoyo ṣíṣe àti ọ̀la anyi didi mi nìyẹn نعم anyị أن يفعل ha فاقرة to eje gire ba kike padago tazunnu ongungun isimma kolan eh on kolin isimma ayufa ala biha kakini en kuma anya ci ni o ma ya le kunwi en dahiyatun takusimu fẹ̀kọ́ọ̀rọ̀ zahari ẹ̀hùn kò máa ń náà yóò nà òbí àṣígìlé kó gbogbo obì mú máa nìkan oṣù kọlọ́gẹ̀ ẹ̀kùn máa dáàkì ní fàákàrà rẹ̀ ìmáàná ìṣe màáyí ni àkíní òun anya hàlákà tẹ̀zúnú àyùkọ̀ alábí ha fàákìrà òun pọ́lá ń ni ìṣẹ̀lẹ̀gá lè wájí nìyẹn كلا إذا بلغت التراقي كلا الله تعالى ركاي idha balagati taraki egba kele agini imi one ma uho kwe hu ma muda ti tarkuwa tarkuwa eh ogugu eki do e, e, e, ki wonye do ate ogugu ki wonye do yi shenkele ki kikile aluka kogane kogane kogane ogugu

ẹni ya ni amẹ́mdúlù tíbílì ihu pa ayẹ ẹni àwọn ọmọ ayẹ ní ọlẹ́ gẹ́dọ́mọ́ kà mẹ́ṣà fíkì àmẹ́ fíkì kà mẹ́mọ́ lẹ́lẹ́kùnrin la ayẹ ẹ̀mdàbí àwọn lẹ́lẹ́ ẹnìmẹ́ ọmẹgà àmẹ́ alù dókítà ọmẹgà ẹ̀mú kọ́lé kẹ́lẹ́ ẹnìmẹ́ ẹ̀hẹ́ ẹyọ kẹ́ni ọgọ́ ẹ̀ tsọ̀kọ́ kẹ́ni ọyẹ́lẹ́ kàmádu tó yọ kpara ọmọ kàtàkà kó méjì ẹni mìíràn ni ọ̀làkà mẹ́rin yà áka ẹ máa ẹnkẹ́ máa yẹ wọn tó ìpín ní ní torí ìwọ̀n ọ̀gẹ́jà ní yẹ ìwọ̀n ìmádàálẹ̀ ẹ̀ẹ́nà tó wuyo kẹ́ẹ̀dọ́ léwò kẹ́ẹ̀dọ́ gbóga ànùmọ́ àti òwúyọ ẹ̀ẹ́dẹ́wò lẹ́ọ̀nà yìí yànùmọ́

elimotoki kpadie motoki maye wotoki draba ọjọ ọwọ yọ ya iye ne ma ya lenu aba yọ ya tọ ẹgbalẹlẹ ọjọ agidi hi ẹlẹgbàgbọmọ ayé akọlà gidi yi ẹ amadu ingili ga dọ bàtẹ ìmígidẹ imẹ onugbonu gẹ ya ka ugbonu adalu ìwà gbọ Uwọ gẹ́ mẹ́dùmí alò òun ní kíkà tó dẹ̀ oúnjẹ ma kọlùwà gini ìdárò yàyà dárúkú rú yà rẹ̀ mẹ́dù mítà nẹ̀ bẹ́jà kàyà gẹ̀ ní ìyà ní kíkà ní àmì má gbọ́ ní iná tó ọ̀hún mẹ́ ọ̀ẹ́gẹ̀ ajé ọ̀hún mẹ́ ẹni ọ̀gẹ̀ ajé ní ẹ̀yà gini wọ́kẹ́ kó wà nẹ̀ tán ẹni rẹ̀ ń ṣe wà nẹ̀ ẹ̀yà kó wà nẹ̀ yìí ọ̀rẹ̀ lẹ́gẹ̀ àká mẹ́ ìtẹ́dọmọ̀ ìwọ́n tó mẹ́dù mí kó ànẹ̀gẹ̀ kàyè nà ikú àmàjà ama yate yaga gogodewu yate ne kika ya e de kika gen ima kilo yate ne lo annahu li firaqa ima kine aba yo iba umu aba yo itarikun lil ahli wal mali wal waladi ya to ya no ya to ma no ya tibun runo ba ko chaka aba yo firaqun laysa yuzbihu li firaqun qad kata arja'u an talaki adare gidai ko pa ma ya o gbo ma ya daru gidai ba idita daru pa ma me amma wala dare gidai ba ita ba daru mamadan to dan kwadin qada ar wa an sala an talaq turu ini ni ilega don kunu agini gbegbe la alkun pa bo ya daru gidai ba eyu ma won ba won da won de وظن أنه الفراق والتفت الساق بالساق والتفت الساق بالساق أبو غلو بأبو غلو إيرو يمن dabele gogo ma kama robolu mi ju gbogbo golo ma adi wa do mi e no mi ado mi mi ne e eh, bi saku ikere nge etengu eh, no la mu ni ga agoma ne imda mudu we wee we kedo hulu kenere yari un kedo yari ka lele we ne de kedo hulu dur kinere yun ogo golo yi me adi we wonye ya bi agwa ne ya wonye un ya bi agwa ọgbọ̀gọ́lọ́ ọgbọ̀gọ́lọ́ àmàádé ọgbọ̀gọ́lọ́ méjì gidẹ́ gẹ̀ adé abájọ jẹ́ àkíní ọgbọ̀gọ́lọ́ yóò dún ní akọgbọ̀gọ́lọ́ ọjọ́ na àmàárò jíjọ abájọ iye yìmá ẹ̀kọ́ kọlá máa mẹ́rẹ̀ ẹnẹ gidẹ́ wọ́n ṣàkí àwọn àbí wọ́n wúlẹ̀ ẹgẹ̀ àkànyà ilẹ̀ pàkànyà ọjọ́ na ọjọ́ dọ́ àkíní sáàkóbì sáàkìrẹ̀ ẹ̀ẹ́tẹ́ ń kó nẹ iye ọjọ́ na pílẹ̀ àròjí ẹnẹlẹ́ àwọn nìkìgbé ilẹ̀ ẹgẹ̀ ṣédékúrò ọjọ́ na àyàmù olóyún náà lẹ́jẹ̀ amúgbẹ̀nẹ̀ aló. ìlà rọ́bìkà yẹ̀wùmẹ́ ìdí ní ìlmẹ́sàkọ̀. ìlà rọ́bìkà ugbọ yóò ẹ yẹ̀wùmẹ́ ìdí ọyẹ́ kí wọ́n gẹ̀dẹ̀ ọmọ máa wọ ẹwà aló. ọyọ́ gbọ́ ọyọ́ máa yá

ọkọ̀ ẹ̀wọ̀ gbogbo kò máa tọ̀gbá oúngbòǹgbò náà dẹ̀rẹ̀ kúrò iná yàmù nílò fẹ̀lá sàdákà ìkìṣẹ́lẹ́ka gbégbélẹ̀ ní wàlàsálà ìhàṣọ̀ ọ̀run báyà sẹ́dẹ́ka báyà sálà ìdí sẹ́dẹ́ka ní ìhàṣọ̀ ọ̀run ẹ̀hùn jẹun kò ṣáájí wàlákin àmà òun gidẹ́ bá kẹ́zẹ́bá ìọ̀lọ́ yóò dọ́rí mi wàtẹ̀wàlà ìyàmúbìrí dàrí kùránì imubiri daru gbogbo ma ci wazi imubiri daru ojo pa nibi imubiri daru kolo ibada ya ojo du eke kaba eyugbeju agwa abojo na yi eyugbeju agwa aba nibi na yi ogeda mu ne jali agwa ya ba ma papa keji mu na yi ohun ta papa emu da won ba ma yi na te ne gide imubiri daru ojo ya ojo dore yi ẹ̀wùn tó pẹ̀kùn bá ẹ̀wùn ẹ̀wùn ẹ̀rìn ìtàṣe dáa ṣẹ́hùn di ọ̀rọ̀ ogbódùgbò máa ti wáyé kìí gbọ́ ikú ọmọ ẹ̀rìn ìtàṣe ثم ذهب إلى أهله يتمطى ثم ذهب إلى أهله imudabi ya kare ba bohun uboyin abakini kun ba ma chacha le dama yetameto iba ya gwa ba bete ka me ya chola mele o ngeli ku ne de ma cho ngukun okun eji ni tiyan ba me ka me ka ba do ya ko a me a me jo ga me jo ga ni ka ya a me ma jo tunawo nu amu yiwu lu bi do ngado ma méjèèjì ní ìmẹ̀ ọgẹ́lẹ̀ àgbà abá ẹjúkọ yìí ìyá àdúdè ń bá ẹnẹ̀kẹ́ àjìbínú ẹ̀wọ̀rọ̀ ńẹ́lẹ̀ ẹnẹ̀kẹ́ àjìbínú ẹ̀apọ̀ ayọ̀gbọ̀rọ̀ ńẹ́lẹ̀ ẹ̀pótálálì kọ̀ọ̀ ẹ̀lẹ́ owótálálì ẹnìkí wọ́n kí ni fijura ma kwa e masalaji ma dom wale kuma kola ene ma akola ngode gelo amone shine lu zibol mamu ubu e ko ne lewo kebere ne

akụma akwụkwọ na hotele igichi onwu n'ọla nwu na ile n'eju akụma akwụkwọ na hotele torí gichi onwu anụla nwu ọgọ ka mewo gbaome ṅụọ regicha ma anụla ma jụrụ ni ajọ yi mmasị m ochele ya ọjọọ na mmadụ ekwuma adajikwa na ọjọọ na mmasị ka mmakụ dajikwa na ochele ihe machi gbakwụma rọ ya ọla ma ma anya ọma rọdabeghị okolo abịgba kirigba ya okolo ekema na igba ọjọọ na amamigba kwụnye n'ekema na igba na ma jẹ ọrọ ikoyi yeyimamdekata

taka na nga jẹun tún nẹyìn taki tí ó nẹ lẹ́tàkì pẹ̀kọ́ ònẹ̀ òyìnṣẹ́ ní wàánẹ̀ òyìnṣẹ́ ní ìfà òyìnṣẹ́ ní tàtà òyìnṣẹ́ ní èlòlẹ̀ òyìnṣẹ́ ní erúlé òyìnṣẹ́ ní yọ́la ń rẹ̀ òun lẹ́ òun àdọ́ọ̀kẹ̀dọ̀ wáyé obi gie ime n'ihi ichebeleghaje nwochi alakata nha je mkpe dieyi paa alaka taka ozọ chọ na nwunye onyo fatewa dag tọkpọkpa anyị dago a a lụle aenw ya mme onye cheye oweleg ya eyiya ya ki i echọgh chọna nwe n'ii adakịna obi e dagdo nwụdị ajikwa anya n'ihi فجعل منه الزوجين الذكر والأنثى فجعل منه تغمى دوكو أن الله أنجتون لله زوجين أو يجوين أكوه ممني لله ما وجوين ومدي أكوكولي الذكر ونكلاده الأنثى ونبلاده أليس ذلك بقادر على أن يحيي الموتى أليس ذلك أنك تقولي فكتكاي aide nile ha bi qadirin umma ngonu kwani ni ge ala ayyuhi al mauta kya de na kudaji ni ibuki ku na olo ka gbogbo bu agire oyo le maru ba ja olo n ni ge oyo ni ga be gini gen oyo je ni gen dale oyo ki mo ba wa gbàdú kan yá kó àná ojú ọ̀nà yẹyẹ káde àbúkù máa gbọ̀ sákàdá máa kọ́ yẹyẹ léèdè kékeré ilé kàtí ọjọ́ kí mo dùbà wá yẹyẹ káde àbúkù sóra kẹdẹ àgùmọ̀ ọjọ́ kọ́ àná yẹyẹ káde àbúkù rẹ̀mọ̀dá àná àgùmọ̀ ọjọ́ kọ́ àná ẹgbà àjọ àyíkòjì sóra èmi ń alẹ́ kàdé yìí ọjọ́ kí dùn àkàlùbọ̀ náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sallu ala nabiyil karim Thank you. Ọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dá lórí ọ̀rọ̀.